أعوذ بالله من الشيطان الرجيم إنما وليكم الله ورسوله والذين آمنوا والذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون أعوذ بالله من الشيطان الرجيم adúgbò fún ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí tó tún fi àánú rẹ̀ tó fi dá padà síjú kó wà ilé ọjọ́ kẹwàá nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọgọ́rùn-ún ìdílé ogójì ìdíjọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. à ń sọ fún wa nípa kálọ̀ yẹ kí ma onígbà tó lòdò máa níbẹ̀. ọlọ́run bá wá ń dáwọ́ ọ̀rọ̀ yìí pé ìtàmọ́ wa léyìn tó mú mọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ tó ìyẹn tó ọ̀tún bá dídá àyà ẹlẹ́ẹ̀karùn-ún lé ní àádọ́ta fifty five. ọlọ́run bá sọ wípé ìnàmọ́ wa ní òkú mu ń lọ dájú alátìlẹyìn yìí olólùfẹ́ yìí sọ́yẹ́kẹ́ fẹ́ sẹ́yẹ́yẹ́ ọlọ́run ní kọ́mi ní gbogbo ìtẹ̀lé pátá ni màmá fi mú wọ̀rọ̀ gbóòrò ẹni tó fi ẹgẹ ẹni fẹẹ sí òun náà là nẹbi sallallahu alaihi wa alihi wa sallam. wọ́n fi ẹgbẹ́ gbogbo tẹ̀lé ẹni bá nẹbi ẹ wọ́n bá sọ pé ìfẹ́ yìí ó ní ìfẹ́ lọ́rọ́ tẹ̀lé. òun ló bà nígbà tí wọ́n máa sọ kàtà ọmọ ní ọlọ́run sálà á ní. ọ̀sán fún àtẹ̀jì sallallahu alaihi wa gbé ìwọ ni mo nífẹ̀ẹ́ sí ju àyà tó fara ní àfẹ́mí mi. òjijì ọlọ́run bá sọ pé ńlá ìyá ọmọrùn ìrẹ́ ọmọrùn nífẹ̀ẹ́ kankan. nígbà tó wáyé ọmọrùn bá ní àní mi nífẹ̀ẹ́ nìkankan ìjòrè àmìnábì lọ. kò sífẹ̀ẹ́ nìkẹ́ni ni mo ní ju bẹ́ẹ̀ ni àmìnábì lọ. sọlọ́mọ wa ni ọ̀sán lẹ́kùn. òjijì ọlọ́run wá ní àlẹ́ àná. ìyá wáyé o ìfẹ́ ti wà lẹ́yìn rẹ̀ tó lọ rẹ̀ káde tó bá gbàgbé nínú ìfẹ́ àmẹ́bí yìí àdéhùn ọ̀sánlá òun ni wọ́n sàlàyé pípé pérépéré ìmọ̀nù wa ìgbàgbọ́ wa. ẹ̀rí pàtó ti ọ̀sánlá ló fi láyé nínú ìgbàgbọ́ ẹ̀kọ́ yóò lè fi hàtà àkúnà yìí. mi ń wá níbi ìlú ọ̀wá láti fi wọn náà ṣàtúnwá yẹn. tí omi já sí sí ibi àtẹ́sí ti á ní pẹ̀lú ìlú òbí ẹ̀ lọ. ìyẹn ti pé sábà rẹ bá dé tìrìkì nìkan. èkè ẹ wá yàgbá tí wọn bá ń sẹ́mi níta ṣe tàbí ní oṣù sallallahu alaihi wasallam. tí bàbá rẹ bá dé kọ́ bá tẹ̀sẹ̀ kátó ìgbé wọn dá sẹ́mi pàṣẹ rẹ̀ nìyẹn. ṣe tàbí ní oṣù sallallahu alaihi wasallam ànífẹ̀ẹ́ni kankan yóò lè fi pérépéré títí tó fi jáde pé èdè ànẹ́bì ní ànífẹ̀ẹ́ jọ mọ́ ẹ lọ. ẹlòmí máa fẹ́ ṣe fún ànẹ́bì ọ̀fẹ́ tẹ̀lé lànà ànẹ́bì sallallahu alaihi wasallam ọmọ ẹ̀ ní ọgbà. ìdí òdì títí tó kún lọ pé báyìí lòun fẹ́ ànẹ́bì ní báyìí lòun fẹ́ èèyàn wàá fi tọ́ mọ́ ẹ lẹ̀ yóò ṣe tànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n dẹ́sẹ̀ àjùmáyé àtàwọn èèyàn lápapọ̀ ẹlòmíì ò sì ṣe ìlànà nẹ́bí ìkọ̀tẹ̀lé nítorí àwọn èèyàn wọ́n lè wọ́n gbèjẹ́ tí wọ́n bá ṣe kó láti fẹ́sẹ̀ táwọn tó ga tiwa yìí ṣé wọ́n ní kan tiwa báyìí nígbà tí wọ́n bá kọ́ ọ̀gbọ̀n á tó tí wọ́n bá tó kọ́ tó yẹ ṣé wọ́n ní kan tẹ̀lé báyìí nítorí ẹ̀ ló ti pa á bí nítorí ìfẹ́ àwọn èèyàn ọgbà jẹ́ wípé ìyọ́nú àwọn èèyàn ní lọ́yà fún láàtò dráàbù orílẹ̀-èdè àdìní bàbá mi. torí tí wọ́n bá jẹ́ mire àwọn ẹni ló ti fẹ̀rẹ̀ yẹn fáwọn ẹni tí wọ́n á yé jẹ tí wọ́n bá wá jẹ́ ní ibi àwọn ẹni ti ti kan ni wọ́n ti fẹ̀rẹ̀ àwọn ẹni lè wọ́n ti fẹ̀. ọlọ́wọ́ bá wá kọ́ alẹ́ pàpọ̀ ìdàmọ́ wa ní ìlú wa ọ̀rọ̀ fún ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ní àní alásìlẹ̀ yìí ẹ̀tọ́ yẹn kẹ́ fífẹ́ sí kẹ́ fífẹ́ fún ọlọ́run sí i ló fi já sí pé ẹ̀sùn níbẹ̀ ẹ̀tọ́ yẹn kẹ́ fífẹ́ sí alásìlẹ̀ yìí àtẹ́bìlì ẹ̀sùn nítẹ̀lé nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìṣe rẹ̀ àti bí wọ́n ti lójú ẹ̀ sí ọ̀sán àbò rẹ̀ ìmọ̀ oníjẹ́sùn náà ni ẹ̀ tàbá ní ọjọ́ kọ́ọ̀lù sọ́mọ́ ọmọ àdìsọ́lá ọ̀rọ̀ ẹ̀ wọ̀bìnrin ló sọ́mọ́ ọmọ àdìsọ́lá ìjẹ́ wọ̀tẹ̀tẹ̀lẹ̀ rọ́ọ̀tù sọ́mọ́ ọmọ àdìsọ́lá bákẹ́ náà ewu tí wọ́n ṣe nígbà tá a tẹ̀lé wà láyé títí pé lójú ẹ̀mí kan wọ́n ṣe nígbà tó wà láyé olùsíwáyé tàtà tó ẹ̀ olùsúnà ẹni tẹ́ ìṣọ́ máa nífẹ̀ẹ́ sígbà lẹ́nu tọ́kọ́mọlẹ́yà tẹ̀mí ní ìṣẹ́ni nínú òmìnir ẹni tẹ́ bá ti fẹ́ sí lọ́lọ́ tẹ́kùn nítẹ̀lé yẹyẹ ẹni tẹ́ bá ti fẹ́ sí làmẹ́lì tẹ́kùn nítẹ̀lé yẹyẹ wọ́n lẹ sí dáadáa ẹ̀sùn máa ti fẹ́ sáwọn nígbà tó lọ ìyẹn ní wípé kì í ṣe yẹ̀wò nílẹ̀ ìfẹ́ ọ ìfẹ́ ẹ̀dá yẹ̀ lọ́dọ̀ ìfẹ́ ẹ̀dá yẹ̀ lọ́dọ̀ ìfẹ́ ọlọ́run ìfẹ́ ẹ̀dá yẹ̀ lọ́dọ̀ àwọn nígbà tó lọ ọlọ́pàá ń sàlàyé ta ló ti sàgbé òdodo. ọlọ́run ní ẹ̀rọ àwọn onígbàgbọ́ òdodo bẹ́ẹ̀ máa ní ìfẹ́ òun làwọn ẹni tí wọ́n gba ìròyìn yìí kí ìròyìn náà òun náà ní pé wọ́n kírun obìnrin ti gbàgbọ́ èèyàn tí ẹ bá ń pinnu ẹ̀ lónígbàgbọ́ tí ò bá kírun èké ni ó ń tọ̀ wọ́n nígbàgbọ́ nìyẹn nínú wọn dáàbò mọ̀ pé yẹn nígbàgbọ́ òun ni kó kírun ẹni tí ó bá ti kírun kò nígbàgbọ́ ọlọ́run bá wá ní àtàwọn onígbàgbọ́ òdodo àwọn owó ní. àwọn èso ti di pé wọn a máa kírun ọbẹ̀ kúrú dáàbò pé yẹn nígbàgbọ́ ni ẹ ọwọ́ àti ọ̀rọ̀ náà. إذا رأيتم من يعتاد المساجد فاشهدوا له بالإيمان كما ترين يتوقع مثلا سابع فيما لم يكن ọ̀sọ́dẹ̀ láti gbàgbọ́ ń lọ wú gbòdò nílé jùlọ ẹ jẹ́ ìkóṣù àgbọ̀lẹ̀ yẹn lórí kí ló ń gbé lóbi jáde ká bá wá ní pàlàpàlà kẹtọ jáde lára ẹ àbújáde náà rẹ àbí inú wa ẹ láàrin sáré mọtò ìmọ̀ ní kó lọ́rùn rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn àtẹ̀sí kọjá pé kú a máa pẹ̀lú bòmínú onígbàgbọ́ ni torí máa rí lẹ́kìn ṣùgbọ́n bá a sì kú ni olùjáde kó tó tẹ̀lé tọ́lọ́mù rẹ̀ bí kẹ́bi rọ́ọ̀tì pẹ̀lẹ́sẹ̀ nílá níta. obìnrin tí mo dáàbò mọ̀ fún nígbà tó dodo lẹ́nu yóò ti ẹ̀ka ní bẹ́ẹ̀rẹ̀ á sàròyé pẹ̀lú ìmàkírun alẹ́ nílá yóò fi ìmúná sọ̀rọ̀. àwọn ẹni fẹ́ẹ́ ti fẹ́ẹ́ fi ọjọ́ tó dàgbò òdodo làwọn ẹni tó ti fi wọ́n ń kírun wọ́n ti tún iyọ̀ gbàdá á ti fi méjèèjì kákírun ọjẹ èyí tó ti tóbi nínú orísun islam fada ìhàdà lẹ́yìn lẹ́yìn ìjẹ pípọ̀ sẹ́ni tọ́lẹ́tọ̀ ti ọ̀dọ́ lọ́dún àkọlọ́ ti sọ̀rọ̀ ní ìlú àti pàtẹ́ni tọ́lọ́lọ́ ìsọ́lọ́ ìdíje ọlọ́wọ́ máa ti ìbá kírun ló ń tóbi lórí pé ìkírun yìí ìfijọ́ ti bọ́ náà wọ́n bá nìkan tó tó ní bákan áàlù mọ́lọ́kù nìkan náà la máa ń kírun kú àbí ìyá lè kírun bẹ́ẹ̀ yẹn nínú àwọn onímọ̀ ìsìláàmù tó ti kéde yẹn bá ṣe onígbàgbọ́ òdodo ní ọ̀yẹ̀ ká ní bẹ́ẹ̀ ọ̀hún náà ní zẹ̀kẹ́ ọlọ́run ní aláwọ̀ onígbàgbọ́ òdodo tó ti fi wọ́n kírun wáyé wọn tó ń zẹ̀kẹ́ wọ́n ti yẹ zẹ̀kẹ́ zẹ̀kẹ́ ọjẹ asúlù àgbòrìnà ìwọ tọjẹ táwọn ẹ̀dá nìyà ó sì jẹ ọ̀tá àdàbòrì mọ̀tàlì wáyé mọ̀tàlì ó tún jẹ ìfúnlọ́wọ́ fún ẹni tó ti kù káàtà àbáwọn obìnrin tí ẹ̀tọ́ sí àárín lára ẹ̀tọ́ bá jẹ nígbà tó dodo àkọ́kọ́ sẹ̀tọ́ ọ̀nà ní hàkùnmọ́ ìtàbára tó dàrá ọ̀nà ní sọ̀lá. ẹ̀sọ́ máa ń gbà tó lódodo ní tòótọ́ lódodo akọlọ́hún lẹ́sùn ẹ̀ òun náà ní kó kírun ìjọ ìfìjọ ìfọlọ́hún nìkan ọlọ́hún nìkan ló ní irun. ẹ̀rọ àpapọ̀ àwọn ìjọba ọ̀dì ọlọ́run tẹ̀lé àjẹ́ ọlọ́run jẹ́ kó sẹ́yìn àti ẹ̀mí sọ́lọ́ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tọ́ ń pè ní ọmọkẹ́ yìí ọlọ́dún sọ̀rọ̀ wọn àti ẹgbẹ́ ìyá wọn àwọn àtẹ́dẹ́rì mọ̀ àkùnlọ́ọ̀hì ìyá wọn àwọn ọmọ àkùnlẹ̀ ẹ̀dá ìjọ pẹ̀tọ́ ọlọ́run ẹ̀rẹ́ mọ̀ àwọn tó sì pẹ̀tọ́ ẹ̀rú mọ̀ àwọn ní ọlọ́run àti ìjọ ẹ̀rẹ́ lọ́mọ ìjọ ọlọ́run kọ́ lọ́wọ́ ẹ̀rọ àwọn mi ọ̀rí ẹ̀sọ́ ọlọ́run ọba òun ní kí ni òun ní kí àwọn èèyàn máa ti lọ́wọ́ wọ́n là yóò fi lè gbòó mi ìṣẹ̀yà kọ́ máa fi nǹkan mi èyí rẹ̀. ọ̀wá rẹ̀sọ̀ táwọn ẹrú máa sọ àtúntí fọlọ́nkẹ́ máa fi ní ìlera ni. ọ̀nà àlá yọ̀ọ́sídá máa ń láwùjọ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀yà kọ́ máa fi tẹ̀lé ẹni tí ọba fi kẹ́kẹ́ ti fi ẹ̀tọ́ tẹ́ lọ́gbàdì. sọ wípé tá a bá ta fáàtì àgbà níbẹ̀ làlùkò án súra dáàmú ọ̀fẹ́ òun náà sọ́sù bá bọ́rọ̀ súra yẹn nìyí yọ bẹ̀rẹ̀ ọ̀fẹ́rẹ̀ pẹ̀lú ẹ̀tọ́ méjèèjì náà ni hakùnrọ̀ ìgbà hakùnrọ̀ ìdáyì ọlọ́wọ́ bá sọ wípé alẹ́ ìlà fíìmù ala fẹsẹ ta yọ lọ tó gbà ní oṣù ẹgbẹ tí a ní ká yẹn ti dà lọ ìdí síkà ìmọ̀lẹ́bí fáwọn tó fáyọ̀ lọ ọlọ́wọ́ ń sàlàyé àwọn tó fáyọ̀ lọ ọjọ́ lélẹ̀ yìí. ṣé ọ̀pọ̀lọpọ̀ yìí pé àwọn tó nígbà tó dodo á fẹ́rẹ̀ wọn tí wọ́n fẹ́ máa máa gbẹ́ nìkan sí lásán. ọlọ́wọ́ á sàlàyé àwọn tó wọ́n nígbà tó dodo ọlọ́wọ́ ti gbé lóṣìṣẹ́ sàká níbi ìbàyí náà. ọlọ́wọ́ náà lọ náà á jẹ́ fáwọn ẹni tí wọ́n ń báyọ̀ ọ̀dọ́ kí ọba àlọ́gbẹ́ni tó bá wù ẹ̀ nínú ẹ̀ ọlọ́wọ́ àtàlàyé àwọn owó ní báyọ̀ ọ̀dọ́ ọlọ́run ní alẹ́bí náà yóò fi inú ọ̀nà sọ̀rọ̀ àwọn tó ti pé wọ́n kéwù alẹ́bí náà yóò fi inú ọ̀nà sọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò fi inú ọ̀nà sọ̀rọ̀ àwọn tó ti pé wọ́n ti gbàgbọ́ sí inú sọ́pamọ́ wọ́n yóò fi inú ọ̀nà sọ̀rọ̀ wọ́n ti kírun. ọ̀dí هم أنتم بكم ẹ̀tọ́ méjì lọ́wọ́ adú ẹ Ọlọ́run láwọn ti ń páyà rẹ alẹ nílẹ yóò fi ìlú rẹ nílò bá yìí rẹ àwọn tí wọn ti gbàgbọ́ sí ìlú tó pamọ́ ọlọ́run ọba pamọ́ bí wọ́n sáàárín ni wọ́n lọ́wọ́ gbọ́. gbogbo tó ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlìyé àná ni wọ́n tọ́ pamọ́ ni. àwọn ọmọ nàìjíríà wọ́n pamọ́ wọ́n lẹ̀ sáwọn tí wọ́n lẹ̀. àlùfẹ́sẹ̀ yìí ni mo tó pamọ́ ni wọ́n ìkù ni. kájà làyè tó pamọ́ ni wọ́n ti gbàgbọ́ mi. ويقيمون الصلاة وذكرهم أتوقع مدينة ومما رزقناهم إنه ذلك ومن بيتنا مدينة obìnrin pé ẹni tí ń payọ̀ ọlọ́run onígbàgbọ́ náà ni ẹ̀tọ́ mi ti ẹ̀ ọlọ́run tó wá mẹ́nu bá bí báyìí. إذا وليكم الله ورسوله والذين آمنوا àní ẹni tó jẹ́ alátìlẹyìn rí ẹni tẹ́ máa ní ìfẹ́ sí lọ́lọ́run ẹni tẹ́ ìfẹ́ máa ní ìfẹ́ sí ẹ̀yọ́ nígbà tó dodo òun náà ti jẹ́ ọlọ́run lẹ́yìn náà làwọn nígbà tó dodo àwọn ọmọ wa ti wọ́n nígbà tó dodo àwọn tí wọ́n kírun ní èrè àwọn ọlọ́sìn gbàgbọ́ tó ọlágbáyà ẹ̀ lórí kẹ́ kírun lábẹ́sẹ̀ kọ̀ọ̀kan kan tó láàrin tó lágbáyà ẹ̀ nígbà òsì lè kírun òsì méjì náà tó òsì lè yẹ ọ̀pọ̀ lára ẹ̀ kódà kó ti palapala ọ̀yà àti ìròyìn rẹ̀ lórí ló pé kó o ní ikú wọ́n mi ní rẹ̀ àwọn tí wọ́n ń kéwòn tí wọ́n tún yọ zaka ẹ̀tọ́ ọlọ́run wọ́n ṣe wọ́n ṣe ṣe yẹ ẹ̀tọ́ ṣe yẹ jáde káàkiri fẹ́ yẹ̀wò náà ní zaka kí ọjà ìdálẹ̀ àwọn tó ní bùkátà ẹ̀ omi ẹ̀pẹ́ sọ méjèèjì yìí lè yẹ bí ní mòmìnì ní ẹ̀sìn kí dandan tó bẹ̀rẹ̀ ọlọ́run kálọ̀ ẹ̀tọ́ yìí bá dé ìkéwòn lọ́wọ́ wà á múdúrà ọ̀kẹ́ ọ̀hún àwọn ẹni ká rí wọn á tó máa tẹ kọ́kọ́rọ́ wọn là lè túmọ̀ ilé wà á múdúrà ọ̀kẹ́ ọ̀hún náà kábí wá òye pé ká lù ajáde sọ àwọn ọ̀fẹ́ yọ̀ kàkà ọ̀hún gbígbà àwọn ọmọ kàkà lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ túmọ̀ pé jùmọ̀ àyẹ̀fẹ́ àyè ká lù lọ́wọ́ ìwé ìgbàgbà ọmọ yọ nígbà tí wọ́n rò ó. wọ́n lọ ẹni mọ́rọ̀ tẹ́lẹ̀ ní adẹ́sẹ́ ní ọba fún sàkálẹ̀ ó sì ní kéèyàn ti kíni o ó rò ó gbọ́dọ̀ ní pé yóò kó lẹ̀. ṣùgbọ́n tọ̀ sí tún ni wípé àwọn ẹni dárí ìrọ̀ rẹ̀ yẹn wọ́n máa ń lọ sí ní mọ́sálásí ọlọ́run ọkùnrin lọ sí òtítọ́ rẹ̀ lórí kọ́lá kò ní lọ mọ́sálásí obìnrin lè lọ́dọ̀ wá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yẹn nígbà tí ìbá ti kó bẹ̀rẹ̀ ní alọ́kàdé ní pẹ́ẹ́sì fún lọ́dọ̀ ọ̀pọ̀ ẹ̀ àbí bàbá ẹ̀ tó fẹ́ lọ sí mọ́sálásí tàbí tó kiri bá tó kiri pẹ́ẹ́sì fún lọ́dọ̀ ẹni tó já lápòkò ẹ̀ kó lọ mọ́sálásí ó ti lẹ́nu ẹ̀fẹ́ yọ̀ọ̀dá fún. òun lọ̀rọ̀ sáà wípé la tẹ́kùnà fún ìmọ̀ àgbọ̀ọ́dí màsáàjì nàìjíríà. ẹ má pọ̀ fáwọn ẹ̀rọ náà bá tó kẹrin láti lọ sí mọ́sálásí ọlọ́run. tí wọ́n bá jáde wọ́n fẹ́ máa tó sọ sí ìpèsè lọ lánàá lọ́ba mú. wọ́n mú lọ ìrún àwọn ènìyàn wọn máa tí wọn ọ̀rẹ́ yẹn nínú mọ́sálásí ẹ̀ wọn ọ̀rẹ́ yẹn nínú mọ́sálásí náà yẹ kó ti máa wáyé nẹ́ẹ̀fìlà rẹ̀ kó wáyé nílé ẹni tó ti sá níbi sọ́kò wọ́n wà ní ìbàdàn kọ́lá òní pé òun mọ́kúrì bì rẹ̀ lọ́ba ti fi iṣẹ́ ká lọ sí nẹ́ẹ̀fìlà rẹ̀ kàzáàlì kàfọ́lá bẹ̀rẹ̀ yìí lóṣù wá sí ẹ̀kọ́ tó kọ́ wa sí lè jàdù mí sọ̀rẹ́ ti kú bí ibo yóò ti nínú àwọn ẹ̀rù yìí lẹ́ẹ̀ máa jẹ ẹjọ́ pọ̀ sílé yìí sọ̀rẹ́ yẹn lẹ́sẹ̀ ìjọba abọ́sílẹ̀ ẹ má kulẹ̀ yín ní gbogbo rọ ẹ má mú ní sàárè torí sàárè èyí ní kírun torí bẹ́ẹ̀ wọ́n kúrò kẹwọ́n wọn náà àwọn ènìyàn bá ń kírun ọ̀rẹ́ nínú mọ́sálásí ọlọ́run láti lè kírun ní jàmbá wọ́n ti máa ń tẹ́ sádájà àwọn sàárà àwọn bí mọ́sálásí ìlú tèmí níbi oúnjẹ ọjà ìfáwọn mùsùlùmí ibi dáadáa làwọn máa tẹ̀lé yéde pé abẹ́sẹ̀ nìkan ló gùn abẹ́sẹ̀ yẹn tẹ̀lé ibù ìlú ni sọ pé ọ̀dẹ̀ wa náà abáfẹ́ kó fèrè sẹ́wọ̀n yọ̀dẹ̀ wa dé lónà yéde ibi táwọn máa tẹ̀wọ̀ tó wọn lé ní ẹran. ọlọ́run bá àdékẹ́ láàrú tó ọmọ yẹn sáwá lọ lọ àwọn ọkùnrin ẹ̀rí wọn ló ti ṣáájú wípé àwọn àyà yìí gbogbo ẹ̀ pátá ó sọ̀kalẹ̀ nípa asọ̀hábí ìjẹ́lẹ̀ ọ̀gáyàdá tó wọn sọ́ọ́mì rọ̀dí ọlọ́ọ̀bù tàlà áàdì. nígbà tí ọ̀gáyàdá rọ̀dí ọlọ́ọ̀bù tàlà áàdì tọ́pọ́ pápọ́ tẹ̀ kó nínú ẹ̀ńtìfìlì yẹ̀gúrì ìgbà táwọn yẹ̀wò ti ti ṣàǹbá lò táwọn nínú ọba nẹ́bí ṣe tọ́kọ fún ọmọ àlè ọ̀sẹ́lá mo bá dà lọ́nà àtìlẹ́yìn tí mo ní máa fún yín kò rí bẹ́ẹ̀ mọ́ nígbà tó náà ti lè ṣàǹbá ẹ̀dì ṣàǹbá nẹ́bí tọ́kọ fún ọ̀sẹ́lá èmi náà bá yín rẹ́ mọ́ pé mo yín látìlẹ́yìn ọlọ́run yìí ti fẹ́ tèmi òjijì ọlọ́run mi àwọn onígbàgbọ́dọ̀ lè ní sí tèmi àwọn àyà ìfọlọ́kọ̀ kalẹ̀ nípa àwọn ọ̀gá àdàmú ní sọ́ọ̀nì rọ̀bí ọ̀gá ọ̀gá nígbà tó ṣe bẹ́ẹ̀ tọ́sọ̀ fọlọ́wọ́ ti kẹ́ lọ́wọ́ bá nífẹ̀ẹ́ òjijì ọlọ́wọ́ bá nìkan lọ́wọ́ nífẹ̀ẹ́ àtàwọn onígbàgbọ́ òdodo wọ́n ti rẹ lọ́fà lọ́lọ́wọ́ ti padà sọ lẹ́yìn àyà tá a kà yí pé kí nnẹ̀ má wà ní yíkúmú lọ́wọ́ olówó pẹ́sẹ́ntì ìdáhàmánú bíbi alẹ́ sọ yẹ àwọn tí wọ́n ń kírun àwọn tí wọ́n ń kírun tí wọ́n yẹ zàká wọ́n tí wọ́n ń kírun ní jàmá nínú mọ́sálásí. ọlọ́wọ́ abẹ́gbẹ́ wà wọ́n yẹ tàwa lọ́wọ́ àwọn ọ̀dùn lọ́wọ́ wọn lẹ́bí náà àmàlú ọ̀rọ̀. ọlọ́run yẹn ti yóò tó bá nífẹ̀ẹ́ ọlọ́run tó nífẹ̀ẹ́ òjíṣẹ́ nífẹ̀ẹ́ tó tọ́ tó sì ṣàtìlẹ́yìn fún ọ̀rẹ́ fúnẹ rẹ̀ lọ́wọ́ ó tún wá ní ti àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run ní ká yín náà ní ìlú àwùjọ yìí òun kọ́ ìlú. torí bí àwọn ẹgbẹ́ ọlọ́run àwọn ni wọ́n á borí tàbí gbogbo afẹ́fẹ́ bí ọ̀dà ìjọ ìjọ ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀dà àbúrò gbogbo ẹ̀yin tẹ̀sí ẹgbẹ́ tẹ̀sí ìjọ kí ni ohun tí bẹ́ tún ẹgbẹ́ tí ò sí ní Islam ìjọ kẹ́ni ọlọ́run ọ̀dà àtẹ̀kùn olómìnira ló ń ṣe ìkìlọ̀ nílẹ̀ lẹ́sìn náà bá wà fún òdì náà wọ̀ ìyá rẹ̀. ẹ bá wà nínú àwọn ọ̀fẹ́ bọ́ nínú àwọn tí wọ́n pín ẹ̀sìn wọn kéékèèkéé wọn wá dẹgbẹgbẹ ìjọ ìjọ. nínú ayé àti ọlọ́run kò lọ ilé ìdílé ní mọ́ aládé ilé pàdé ìlú. kálukú ni bàbá yọ tẹ̀sẹ̀ pẹ̀lú jàmá rẹ̀. jàmá àbùkù jàmá àbùkù àyẹ̀dá làá jàmá jàmá ìjàlá ní tó ti pé abẹ́ ọ̀pẹ̀rẹ́ làwọn ọlọ́run wí ànẹ́bí wí ni wọ́n á wà. àgbóyè àmẹ́tì sáájú eré ní sinẹ́ẹ̀nì lórí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànẹ́bí tọ́lọ́lọ́ àdúgbò. gbàǹsẹ̀gbẹ́ gbàǹsẹ̀gbẹ́ àwọn yàtọ̀ sẹ́gbẹ́ ẹ oníbúrẹ́dì ẹlẹ́wà ìyẹn lẹ́dẹ̀ sí mi. tí wọ́n bá ti ọ̀dọ́ ọlọ́run lẹ̀ báyìí èèyàn náà ọ̀rọ̀ àgbọ̀ ọ̀rọ̀ tí ọwọ́ lélẹ́yìí tẹ́wọ́ bò ẹjí ká fi fún ti sáré fún ti ké gbogbo dáàbà sí a sì ní omi ni o a ni o ìbágbépọ̀ aládùúgbò ni o gbogbo akẹ́kọ̀ọ́ yóò wọ́n gbọ́dọ̀ ní tọ́lọ́ ọ̀bá ni ọgbọ́dọ̀ ní ti tó nípa ẹnì yóò òjíṣẹ́ lẹ́sìn ní àtàwọn onígbàgbọ́. ẹgbẹ́ ọlọ́run nìyẹn àwọn ẹgbẹ́ ọlọ́run kan jẹ́ ṣèké àwọn tó wà bóyá àtọ́lọ́run lẹ́gbẹ́ àwọn ẹ̀sìn máa láyé lẹ́gbẹ́ ọlọ́run ó lè lò òdìgẹ́ àwọn ẹgbẹ́ ọlọ́run wọ́n máa kí wọn. tí wọ́n bá ti lọ́wọ́ wọn yàn sájà. àwọn ọ̀sẹ̀lẹ̀ tọ́lọ́wọ́ ọ̀sẹ̀lẹ̀ tó ti jẹ láwọn ẹgbẹ́ ọlọ́run ti bá rí. àwọn ẹgbẹ́ ọlọ́run wọ́n ti di ọlọ́run tó bọ́ wọ́n ti tàtẹ́bí tó bọ́ sọlọ́lọ́ àwọn ẹ̀sẹ̀lẹ̀ wọ́n ti ti ta àwọn ìgbà. lórúkọ àwọn ẹbí ẹni wọ́n borí wọ́n ní wọ́n ẹ̀mẹ́ wà ní gbọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́sọ̀tún láyà ní sọlọ́sìn àtàbọ̀lọ́ọ̀fù lára ṣẹlẹ̀ àti àdàmọ̀

dádájọ́ ọlọ́run ọba alágbára ni olùborí bẹ̀. wọn láyà ìjọba ọ̀hánà ọ̀wí yìí nàbí ọlọ́run ọba alágbára ni olùborí. wọn láyà ìparí ìjà ní ìlànà ọlọ́run ọba mi ọlọ́run ló ní àwọn ahínú rẹ̀ pẹ̀lú òye déjì tó jẹ́ ìròyìn tó ṣe kéde o tó pàtàkì ẹ̀lọ́fọ́dà wàlúfàlà ìgbà àwọn tí wọ́n ti borí òun làwọn ẹgbẹ́ ọlọ́run tó ti pálọ̀ nìkan ni wọ́n tẹ̀ àlẹ́bí nìkan ni wọ́n tẹ̀ pẹ̀lú ọlọ́run àtọ́lá wọ́n sì tún léde àwọn nígbà gbogbo nípa ìmọ̀ àdìsí bẹ́ lára wọn tí wọ́n kírun tí wọ́n ṣe déédéé ní sáàmù. ọlọ́run náà wọ́n borí ó fi ó fi ìborí ròyìn wọn ó tún fi èrè tí ó fi ròyìn wọn. ọlọ́run ní láti ẹ̀kí ọlọ́run náà ní sẹ́yìn àtẹ́ni tó lè ráwọn ọjọ́ kan tó ti fi wá nígbà gbọ́sọ́ lọ́wọ́ wá jẹ́ nígbà gbọ́sọ́ jọ kẹ́yìn. tó ti fi wá máa nífẹ̀ẹ́ sí ẹni tí ń takotọ́ lọ́wọ́ ẹni tí ń takotọ́ jíjẹ́ ọlọ́run ọba lọ́wọ́ àtàlà òun lè rí tí wọ́n gbọ́ báwọn nígbà tó fi ẹ̀ yàtà yìí ni ó ẹni wọ̀dà na bẹ́ẹ̀ dẹ̀ ní mọ́ra mùsùlùmí òwe ní olùbàjì náà yóò ha adìyà gbogbo ìfà pàṣẹ ọbàjá tó kò sẹ́ẹ̀dì láti sí níbi gbogbo àwọn tó ń bẹ́ẹ̀ ọlọ́wọ́ akọ́jú náà sọ́kọ́ ti àdíjẹ́. ó lè ráwọn ọjọ́ kan tó ń nígbà tọ́tọ́ lọ́wọ́ tí wọ́n ti nígbà tọ́tọ́ jọ ọ̀gá ìṣọ́jọ́ tẹ̀lé ọ̀rẹ́ àrùn tí wọ́n máa wá ní ẹ ẹni tí ń tagbó tọ́lọ́ ti ń tagbó tẹ̀lé ìṣọ́jọ́ kódà táwọn ènìyàn jẹ́ bàbá wọn tí bàbá wọn bá kọ lọ́wọ́ wọn ò ní nífẹ̀ẹ́ tí bàbá wọn bá kọ sí ìdòjútọ́ ọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ ṣe ẹ̀kọ́ ọmọ wọn lọ́kọ́tọ́ lọ́wọ́ lọ́kọ́tọ́ jíjẹ́ ọlọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àìsálà wọn ní ti bẹ́ẹ̀. àbáwọn ọmọ ẹ̀yà wọn ni àbí wọn ti ẹ̀jẹ̀ mọ́lẹ́bí wọn wọ́n ní tọ́lọ́hùn kó o wọ́n ní sísúnlẹ̀ kó o ẹ̀ nílé ju àyàwó ní sẹ́kìyàn àdìgbẹ́sọ̀mọ̀ tó ń gbé ìdílé ju àyè ẹnìkan wà kó kókó wọnú ilé wọn máa fa sòkòtò kíkà jẹ òsì ń dọjọ mọlẹbí bíi wáyé tiẹ̀ nítorí pé wọ́n ti kí ni wọ́n kọ́ tọ́lọ́hùn wọ́n kọ́ sí oyin ẹni fáwọn ọdẹ ọkọ̀ sí mọlẹ́bí yẹn wọ́n lè sí mọlẹ́bí yẹn nítorí pé mọlẹ́bí yẹn kọ́ sí tàbẹ́lì sọ́lọ́lọ́ ọba ayọ̀ sẹ́lẹ̀. ọlọ́run dúró pé àwọn ẹni tọ́lọ́ wọn bá rí bẹ́ẹ̀ ìgbé torí pé yẹn kọ́ sọlọ́wọ́ ọkọ tàbí làwọn náà ti kọ́ sí ẹ̀ ọlọ́run bá ti kádàrà yìí náà ní sẹ́mi rú bí àwọn ẹni yẹn. ọlọ́run ti kú lọ́wọ́ kẹ fún wọn ìrú èmi pẹ̀lú ẹ̀jẹ̀ kan lágbọ́dọ̀ rẹ̀. ọ̀rẹ́ khalidina fiha ọlọ́wọ́ àpò wà àlùjẹ́nà ẹsẹ̀ wúlò sí nìyẹn ọlọ́wọ́ àpò wà àlùjẹ́nà kòtò ìgbọ́dọ̀ máa sàn lábẹ́rẹ́ wọ́n tún wá gbére sínú àlùjẹ́nà yẹn àgbẹ̀dẹ̀ yẹn nígbà tó tún pẹ́pẹ́pẹ́ òun bẹ́ẹ̀ ni bàbá ńlá gbàgbé ìyẹn gbádùn ìṣẹ́jú kékeré lọ tó fi kó mbẹ́ a ìgbádùn yẹn ò dé mí yẹn gbádùn tó wá pẹ́pẹ́pẹ́ irú bẹ́ẹ̀ ọlọ́wọ́n mú gbé àwọn ènìyàn torí bí ọlọ́run ọba ti yọjú sí wọn pẹ̀lú bẹ́ẹ̀ yẹn àwọn náà ti yọjú sí wọn lọ́wọ́ ọba jù. ẹ̀kí ti tọ́lọ̀ ọmọ sọ̀rọ̀ ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ ẹwà náà ló fà á ní nàrúbọ́dìyẹ ẹwà náà ló fà á ní. èyí tá a kà ní sọ́tìmọ̀ ẹ̀dá aláwọ̀ nípa ìnà ìzàlọ́ọ̀dì ọmọ ẹ̀kọ́ ìlú àwọn ẹgbẹ́ ọlọ́run àwọn ọlọ́run bá borí ẹ̀yin náà dẹ́sí ti mọ ọ̀ròyìn àwọn ẹgbẹ́ ọlọ́run dá ọ̀ròyìn yẹn wọn tó sáájú ẹ̀ ìròyìn wọn. wọn ní pé ọlọ́run ni wọ́n fẹ́ ànábì ni wọ́n ní fẹ́ sọlọ́lọ́ àṣálá wọn ti dẹ́sí àwọn onígbàgbọ́ nítorí ìmọ̀ ni wọn. irúfẹ́ àwọn ẹgbẹ́ ọlọ́run àwọn ni wọ́n á dẹ́ borí níbi báyìí náà ọlọ́run ni wọ́n fẹ́ ànábì ni wọ́n fẹ́ sallallahu alaihi wasallam ẹni ọba sì ti kọ́ tàwọn méjèèjì wọn kẹ́ ìdá ewu tó tọ̀ orí kó jẹ́ ó súnmọ́ wọn jù bẹ́ẹ̀ lọ wọn kẹ́ ìdá àwọn lẹ́gbẹ́ ọlọ́run làwọn ènìyàn. wọ́n wọ́n fún ọ kùlẹ̀ fún lórí bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ ọlọ́run ni wọ́n mọ̀ lé mọ̀ kùlẹ̀ fún náà àwọn ni wọ́n àwọn ni wọ́n jẹ̀rì gbogbo ẹni yóò tọ́ba ti yọdún sí ìfẹ́ ọlọ́run tó sì yọdún sí ìdí tí a tẹ̀lé sọ́dọ̀ ọlọ́run àtúntàlá tó ti pa àwọn nígbà tó dodo lò kúkú lọ́rọ̀ ẹ̀jẹ̀ sàwọn sólò àbí mọ́tò àdúgbò àwọn ẹlẹ́sẹ̀ rẹ̀ tẹ́wọ̀n yẹn èyí sàwọn náà ń bá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ nìyẹn àwọn nígbà tó dodo ló gbá rẹ fáwọn àwọn ọmọ yẹn ẹni yóò jèrè láyé àtúnjọ gbígbà lọ yẹ ẹ wà ní láyé bí báyìí ẹni yẹn tó bá di mọ̀nsóòrò arásìlẹ̀yìn ti túmọ̀ òun pẹ̀lú gọ́ọ̀lì ikú náà nìyẹn ọmọ ọmọ arásìlẹ̀yìn láyé tọ́ba kù ní lọ́rùn náà arásìlẹ̀yìn wọn ni tọ́lọ́wọ́ bá ń sàlàyé fún adébí ayé àgbèjì nìyẹn sálábàbà àyè sàyè sílẹ̀ lọ́ọ́ yìí. sọ̀rọ̀ wọn lọ́kàn ndị Lákàtí àwọn ẹgbẹ́ ọlọ́run àwọn ni wọ́n á borí yẹn ni pé wọ́n á láti lẹ́yìn. Ẹ wọ́n وبالمؤمنين وألف بين قلوبهم ọlọ́run tó sàtìlẹ́yìn tó kúrẹ́ àtẹ́jì lọ́wọ́ sallallahu alaihi wasallam pẹ̀lú àtìlẹ́yìn àtọ́dọ́ rẹ wá. wọ́n bí ìgbọ́npinni àti pẹ̀lú àwọn onígbàgbọ́ òdodo tó àtẹ́jì sọ̀tọ̀. wà á lè la bàbá yìí lẹ́yìn lóde ọwọ́ àbọ̀ sọ́mọ́ lọ. òtí ojú ọjà ti ara wa ju ká dúró lórí ìlànà ọlọ́run àti pàtẹ́jì lọ káwọn bàbá ń pè à ń pè pè sí ìṣọ̀kan kò sí ohun tó lè sọ ẹ̀dọ̀ náà ìlẹ̀ àfihàn wọ̀ sí. ẹ̀rí máa fọ abẹ́ ìhájú ọ̀rọ̀ yìí ti ilẹ̀ ni ẹ̀ gbogbo àwọn tá ti ti àwọn tó ti pé súnlẹ̀ náà wọ́n mọ̀ wá kó láti sọ kẹ́kẹ́ láti lè máa rí kẹ́kẹ́ sí ká sórí olórí ẹ̀sẹ̀ ẹlẹ́sẹ̀ wọn wí rí. àbájá ti máa dó lórí kọ́ńdà àwọn oníjà yẹn. káwọn ọ̀rọ̀ ìyẹn lọ́ba já sí pé ẹni wájú ọkọ̀ sí àjọ gbàtàrà wa bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn kẹ́kọ̀ọ́ ọba kò sí a máa wá àwíjàre fúnra ara wa èdè torí kí ìjọ náà ti kó má tún bẹ́ẹ̀. ọ̀nà ìsọ̀kẹ́ kọ́ yẹn ọ̀nà ìsọ̀kẹ́ náà wá bẹ́ẹ̀ pèpè sí unity kò ní fi kí á tẹ̀ máa pàdé sí ìkẹ́ àdìdì ẹ̀ kẹ̀kẹ́ àkójọ pàdé. àwọn jàmbá kìíní kan tí wọ́n wá àwọn ẹgbẹ́ kí lóyún kọ́sá ọ̀nà wa ọ̀nà wa bóòlù àti bẹ́ẹ̀ sì jẹ́ báyìí kò nídìí tá a bá ti dé olórí mọ́tọ́lọ̀ mú ilé mọ́tọ́lọ̀ sọ́lọ́ lọ́wọ́ àtàlá ní ká sí ìyẹn ọ̀kẹ́ ni pé ọmọ àpapọ̀ ni ọyẹ kọ́ yà wá ní àwọn eléyìí tó ṣe pé arọra tó déédéé bẹ̀ ìyẹn nìkan sọ fúnra wọn pé ìfàkùkù tó kéde òbí débi ìlú táwọn ìfúnra wọn tí kálukú ti kẹ́ra wa pẹ̀lú súnlẹ̀ láì dé nípa rírí wa. ẹ ẹni tó ti máa yé wa náà nìyẹn nígbè kò ní ìsìn pé àtọ̀tọ̀ pé ìjọba yìí lá máa tẹ̀ nígbè tó ń dá máa tẹ̀ ní ti ọ̀rẹ́ ti láì kájà máa ṣe ní à ń ṣe báyìí àgbà máa rí pé kàn náà ni wa. lórí wa nínú àwọn ọ̀rọ̀ kékeré tó sáǹfààní láwọn ẹni ìdájọ́ rere máa ń wí ìpè àti sunna sunna àti tàbá ní sunna gbogbo ẹ lóko sí islam yẹn yẹn náà ti jẹ sunna mọ̀kúrúnà bìlìjàmá mọ̀kúrúnà kúlù bìlìjàmá wọ́n ti fi ba ẹrẹ́ pé àgbàdo máa jẹ́ mùsùlùmí parapọ̀ wọ́n bá yẹ pé kì í sún náà láti orí ìbí òsè tèmi bí ìwọ òsè tèmi lọ́wọ́ lọ́kẹ́ papọ̀ àti kéde sí àfẹ́ ìkúlé wa títí wá ń tẹ̀lé àbá yìí náà ti fẹ́ fẹ́ gbé mi ìrẹ́ náà wọ́n ti lọ ọmọ ìpínlẹ̀ wọn ni bó ti á jẹ́ àdìmẹ́ta àdádálẹ̀ ọkùnrin náà tó ń lọ òru náà tó ń fi ìlú wọn. wọ́n fi bùbá rẹ̀ pẹ̀lú kàdé. tọ́wọ́ ajé bíbí àwọn ẹ wà wọ́n níbi lórí ìlú ìlú wà láwùjọ. ẹ kọ́kọ́ lọ fún sáré àwọn kí wọn àwọn mi àwọn lè ní ọ̀la àwọn àwọn àwọn ẹ láàrin àwọn àwọn rárá. àwọn sọ náà àwọn kan sọlá tó sáà bíbí àwọn kan sọlá tó sáà bíbí bí wọ́n ti pín ní wọ́n máa gbọ́dọ̀ bá jẹ́ sí ìlànà ìtọ́jọ́ sọ báyìí làwọn àti àṣàdà ìgbéjà ṣùgbọ́n tún tẹ̀ báyìí ẹ̀sẹ̀rì pé ọba àpapọ̀ nítorí bẹ́ẹ̀ káwọn náà gbé bóò láti wà nínú ẹgbẹ́ ọlọ́run àwọn àti tí wọ́n bá ti lè lẹ́gbẹ́ ọlọ́run á lẹ́gbẹ́ ọlọ́run ọlọ́run láti àádẹ́bí ọlọ́run pẹ̀lú kọjá sí pé àtẹ́bí gbọ́gbọ́gbọ́ àtọ́lá làbí tẹ̀sí àkùnrin tẹ̀sí á sì ti ẹ̀gbẹ́ ọlọ́run pẹ̀lú báwọn nígbà tó òdodo ara ara wa báyìí là nífẹ̀ẹ́. nígbà tá a ti rá ní ìyìn náà ní lára rẹ̀ tó ti kírun tó lè lówó yẹn sàká ká nífẹ̀ẹ́ rẹ̀ mẹ́rẹ́ bí ìjà tó wà náà láti máa lọ jẹra wa lẹ́sẹ̀ bí ìlànà á sì àyè ẹ̀rí hadithi máa ń sọ̀rọ̀ ọ̀dì ọlọ́run sọ̀rọ̀ àná tá a lọ yí pé àkọọ́lẹ̀ kan sọ pé kọ́ńbẹ́ fún kẹ́tẹ́kẹ́tẹ́ ìyàwó pé ní ọ̀fẹ́ yìí tá a lè pé nǹkan ìbú wa lè pọ̀ ìyẹn lè pè ìbí náà wọ́n pe mọ́tò nítorí ọ̀dà kájọ yìí kọ́dà tó a lọ pé ní ìmọ̀ ẹnìkan tó ní lọ́wọ́ àgbà sọ àfáàgbà kan lọ pẹ́rẹ́ lọ́sẹ̀lẹ̀ ẹjọ́ mẹ́ta ìfẹ́ nìkan lọ sọ ajá rẹ̀ lè sọ aláṣẹ. ọwọ́ wá wá wípà tọwọ́ wà ibi òun ti tẹ aláṣẹ òun ti sọ ẹ̀dá òun rẹ̀. ọ̀gbọ́n ní ìdánwò ìpọ̀kẹ́ tọ́kẹ̀ máa kù. àyẹ̀mọ̀ báwọn mi wọ́n lé wẹ́ wọ́n lè pè é ní àbí tó gbé ní ọmọ ọlọ́mọ mi kẹ́ àtọ́rí ìdílé ti bẹ́ẹ̀ tó ọ wá ní wẹ́ nìkan wẹ́ ní wẹ́ ní ìṣẹ́ nìkan bàbá wa kẹ́ ló ti bẹ́ẹ̀ ó sì lọ sọmọ rẹ̀ pé ẹni tó bá mú akọ́jẹ́ ní ti ló mú wa lọ́sẹ̀ lọ́kọ̀ọ́ nígbà tó mú òsì náà ọba ní gbogbo lò gbogbo tí ìní wọn gbé gbogbo lò ẹni tí wàá jẹ gbogbo yìí nílùú lòrò níbo gbogbo ìyẹn lọ alájí lòun dàda mi lòun èèyàn pàtàkì lòun sí irú ẹni bẹ́ẹ̀ lọ yẹ kọ́mọbìnrin lòun náà fẹ́ àbá yẹn bá méjì lọ ọba lọ sẹ ẹrẹ àgbo ọba sọ ẹrẹ yẹn ní gbogbo làǹgbẹ̀dì gbogbo gbogbo òdìjà ọdún kan ló fi gbogbo olórí bàbá làpẹrẹ léyà yìí ó tó wá padà wá sọ fáàtì ẹ̀ pé wọ́n ní fẹ́ gbogbo àpá lọ́sẹ̀ òun náà padà fá àpá ní ó dé ìdùnnú lóhùn náà báyìí. sọ nípa bẹ́ẹ̀ yóò ní sọ ọ́ nípa ọ ẹnìkan tí ẹ̀rí pé ó lè dá fi sinmi ẹlẹ́ tí wọ́n fẹ́ pé ní kọ̀ọ̀kan bóyá tó máa pè é tí ó fi mọ̀ kóhùn ló parí. ṣé àwọn àwọn màálùú táwọn ọ̀bọ̀rún máa ń dà kí yẹn wọ́n fún wọn lẹ́kọ̀ọ́ abẹ́wò kí wọ́n bá ń sọ̀rọ̀ tí ó wí tí ọ̀pẹ lẹ́yìn omi kíní wí sọ fún wọn. ibi oúnjẹ àjẹrin ni àwọn máa kọjá lọ́ba yìí láwọn máa jẹun lọ. ẹ gbọ́dọ̀ dúró ọ̀gá yẹn ní ọba rí ní ọmọ máa ń sọ pátájú màálù òkúrin kó màálù ọ̀bẹ òun ìyẹn nìkan ni wọ́n máa kọ́ lóko. ó sì lè sọ fún ọgbà mi ìgbé ìgbé tá à ń lọ yìí lẹ́nu fẹ̀lẹ́ ti jẹun tẹ bá ti jẹ nọ́mbà yẹn kó fẹ́ kódà ẹ̀ bá rí kọ́ wá mẹ́kalẹ̀ bí ìwọ ìwò káló ti jẹun mẹ́ni. ikọ̀ náà ni ó ti pe àgbàdo yìí kò sílẹ̀ sílẹ̀ ṣe ọ̀la ẹ wá rí ẹni tí jáde ó sì jẹun ọba jáde láyé sẹ́yìn ẹni tí òun ti là bẹ́ẹ̀ á sì òun ti là lọ́dún mùsùlùmí ṣùgbọ́n àwọn ẹni tí ọba lọ bí àwọn àfáàdà abáni fi àbọ̀lá ni wọ́n ọ̀yẹ́ kí wọ́n yọjú ọ̀yẹ́ kí àfáàdà yìí tó tún lẹ̀ tó là ọ̀yẹ́ kọ́ lọ́lẹ̀. ọ̀rọ̀ bó ti ń sì torí tó bá lọ adì àwíjàdì ẹni tí jáde ní òsì ní fẹ́ẹ́ bí wọn. lọ́wọ́ pé àkúrò alágbájá jẹ lọ́jọ́ adigunjalè tó kú jè ló èbó ti di àbá àlùkù nàìjíríà ló ti máa mú bẹ́ẹ̀. lọ́wọ́ kí oorun sí mi láṣẹlẹ̀ wọ́n ti ti bẹ́ẹ̀ lò wọ́n ti rí pípẹ́. gbogbo àná láti mọ̀ pé kẹ̀lé rọ̀ ní ti èyí ti kó ti di kèké. àbẹ́ẹ̀ ti kẹ́ ṣùgbọ́n ẹni tí wọ́n bá jẹ́ èèyàn pàtàkì wọ́n lè má yọ sókè àwọn tí wọ́n sókè tí wọ́n fẹ́ jẹ́ mùsùlùmí tí wọ́n sáà mọ pàṣẹ àti wọ́n wí bẹ́ẹ̀ àti ìsọ̀láṣí ìbàdíyà àti àtúnwọ́sí kọ́lọ̀ kọ́ba ní orí bó ti kó lè lò ọlọ́wọ́ àná. Wàhálà ìsọ̀lá ọ̀sán Thank you. èyí tí sẹ̀rí àsọ òun ni pé tá a bá ti kírun sóko yẹn lásán táwa fẹ́ gbé sínú kòtò pẹ̀lú pé a lọ ní ìgbésẹ̀ ibi tó pọ̀ pẹ̀sẹ̀ bẹ̀ láti wá máa gbé orí rẹ̀ wọlé táàbì tẹ̀ tó fi kọjú ta kíbla irúfẹ́ ẹni tí ó ń gbà nílẹ̀ pẹ̀lú gbólóhùn bísíláàdì wàhálà sunna wàhálà bíláàdìláàdì wàhálà sunna rasulillah ẹni tó bá gbà á yẹn ó kàn gbọ́dọ̀ jẹ́ ju ebi kàn báyàwó rẹ̀ tàbí pọ̀mọ́júmọ́ ọjọ́ yìí. nítorí pàtẹ́bí sọ́mọ́ wọn àtàlá níbi ìsìnkú ọmọ rẹ̀ zainab bákan rẹ̀ sọ. àkùkọ́lá béèrè pé ẹni tí ọba wọlé wọ́n jẹ́ ti tí ọ̀báyàwó ọwọ́ ajá tó dé àbòtó ìkànnì ọ̀gbáyàwó rẹ̀ wọ́n ti mọ òun lọ padà wọlé torí mọ̀lẹ́bí gan lọ́lẹ́tọ̀ gbogbo ṣùgbọ́n lọ́ba ti já sí pé mọ̀lẹ́bí báyàwó ẹ̀ kàfi pamọ́ sí mọ́ ẹlòmíì lè gba òfin ọlọ́run rárá rárá rárá ṣùgbọ́n pé báyà ń gba àwọn wẹ̀ àbí wọ́n ń gbé káàkiri yẹn òsì fẹ́ ìtàkà fẹ́ gbé wọ́n lóró sàárè tàbẹ́ tẹ́lẹ̀ ọlọ́run ọjọ́ àbí wọ́n ti mọ ọjọ́ tó kù òkúkú làárọ̀ yìí èyàn sì báyàwó rẹ̀ fi kótó lọ kásùlá kó ti wẹ̀ jẹ̀rẹ̀ bá rẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ ni nà. Bàálí ló ń bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Thank you. pa ọ. ẹrú dáadáa yìí ọ wá fẹ́ máa jẹun máa tọ́jú máa ń bọ̀ wọ́n yí bẹ́ẹ̀ fọ́ ọmọ wa wá ti fa sí ìdàbí tó sàlàfà ọmọ náà dàtọ̀ kọ́jú kò sí kálẹ̀ àjọ jẹ fúlọ́rù bíbá yìí ìyá rẹ sọ pé olórí máa mọ̀ olórí kí ni orí òní fọ́ léyìí orí kẹ̀kẹ́ ọ̀pọ̀ eléyìí òun gbé òun gbé òun wèrè káàkiri olórí fọ tó ń wọ́n pa orí kẹ̀kẹ́ òní fọ tí wọ́n fi sàìsì ń pa tí wọ́n bá ti pa tó. ọ̀kẹ́ ọmọ mùsùlùmí tó ń lọ fọ́kẹ́ irun dáadáa onípalára gẹ́gẹ́ mu torí tí òsínú òun fẹ́ gbé kí lásán èmi dé tọ́ba ẹ bá wọn àbáwọn nǹkan ti pẹ́ lórí rẹ̀ yóò ti fọwọ́ yí mọ́lọ̀ ọdún lásán. síbẹ̀ ọ̀sẹ̀ bá ti di lọ ọlọ́wà rẹ̀. سبحانك اللهم وبحمدك نعم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك